أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi sallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó jẹ́ kí ìmánì wa kó jẹ́ kó máa lékún àdìsọ́kàn àkídà wa kọ́lọ́n jẹ́ kó máa lágbára sí i lórí ìtòdodo kó wá jẹ́ ká kú ní mùsùlùmí òdodo wà látàmú tó nà ilá wa antum muslimun. gbogbo ìgbà tá a bá lọ bá ọlọ́run kọlọ́run kó jẹ́ akú ní mùsùlùmí òdodo kó má jẹ́ láì ẹ̀yin ẹrúsìn ọlọ́run èyí ni akida class part sixty nine akida class níbi tá a ti ń sọ tá a ti ń ṣàlàyé tíra al-aqidatul wasitiyya al-aqidatul wasitiyya ti sheikhul islam ahmed bin abdulhalim al-mashhur bibni taymiyah tíra wa ibn temiya tí wọ́n gbajúmọ̀ púpọ̀ tíra àwọn àlàkídàtúlù wasitiya là ń ṣàlàyé ẹ̀ níbi tá a ti ń lo ṣẹ́ríhù àlàkídàtúlù wasitiya ti àṣeykhul alama muhammad bin salih al-uthaymin kọlọmba ní kẹ gbogbo àwọn àfáì kó jẹ́ káwa náà tán sórí dáadáa kó sì jẹ́ ká lápá dáadáa láyé ẹ̀yin ẹrúsìn ọlọ́run ibi tí à ń ṣàlàyé lọ àti bọ́ síbi faslun fi sunnati rasulillahi sallallahu alayhi wa sallam àlàyé nípa ọ̀rọ̀ sunna ànábì bó ṣe wọnú àkídà àwọn nǹkan tó yẹ ká gbọ́yé nípa sunna lábala àkídà tí àwọn àáfàá wa padà ń ṣàlàyé ẹ̀ nínú àwọn tírà àkídà wọ́n ti jẹ́ ká gbọ́yé ìtumọ̀ sunna lédè àti nífọ̀síwẹ́wẹ́ ibi tá à ń ṣàlàyé lọ à ń sọ ọ̀rọ̀ bàbá Ibn Taymiyyah ìyẹn láwà farabalẹ̀ yanjú lẹ́nìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run akẹ́sẹ́ lérèfé ní part sixty eight part sixty nine láti wá ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àwọn iṣẹ́ mẹ́rin tí súnà máa ń ṣe àwọn iṣẹ́ mẹ́rin tí súnà tó máa ń ṣe àwọn ọ̀nà mẹ́rin tí súnà tó máa ń gbà ṣiṣẹ́ bàbá Ibn Taymiyyah ọlọ́run bá ní kẹ́ wọ́n ní fa súnátù ẹ̀rí súnà tá a bá ń sọ̀rọ̀ súnà nàbí àsálàm tùfàṣírùhù àṣẹ súnà tùfàṣírùl qur'an àṣẹ súnà nàbí sallallahu alayhi wa sallam a máa ṣàlàyé kùránì pàápàá àwọn èyí tó bá fẹ́ máa mú ishkal tó fẹ́ máa mú mushkila tó fẹ́ máa mú wàhálà dání lọ́dọ̀ àwọn tí ò yé dáadáa àbí n tó lè fa kẹ́nìkan fẹ́ máa fi ìfẹ́ ẹnu tí ó fi á máa tú Kùránì láti ń sọ pé ọpọlọ tí ò sí nǹkan ń bẹ ọpọlọ tí súnà òríjínà ò sí ń bẹ kìí ṣerú ọpọlọ lẹ́ẹ̀mọ́ fi tú Kùránì ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́ ń fún Kùránì tó fi Kùránì ọ̀ràn gangan ó ti fi súnà ṣe tafsirul Qur'an ìyẹn la ṣe múrú àyà wá tọ́lọ́run ọba ń sọ nínú sọ́rọ́tù Yunus Quran chapter ten verse twenty-six ọlọ́run ni lílẹ̀ dínà ahasanu alehusna waziyada ẹ rí àwọn tó bá ṣe dáadáa hmm? àwọn tó yẹ pé wọ́n ṣe dáadáa ní gbangba wọ́n ṣe dáadáa ní kọ̀kọ̀ alehusna àwọ ọlọ́run á fún wọn ní àlìjánná wọ́n wà àlìjánná àwọn tó ṣe dáadáa ká tún sọ pé èèyàn ahasanu pé mọ́sínù ni ẹni rẹ ni ó túmọ̀ sí pé yóò ti kọ́ níròyìn mùsùlùmí láà yóò gbọ́ lọ́n ni yóò máa kírun yóò máa gbàwẹ̀ tó bá lówó lọ́yọ̀ yọ zaka hmm? tó bá lówó lọ́yọ̀ lọ hajj àbọ̀dẹ́ nìran ní hajj yóò ṣe hajj yóò nígbàgbọ́ nú ọlọ́run yóò nígbàgbọ́ nú ọjọ́ kan yóò nígbàgbọ́ nú àwọn màláìkà yóò nígbàgbọ́ nú tírà ọlọ́run yóò nígbàgbọ́ nú kádàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò wà jẹ́ kíkọ̀rọ̀ àti gbangba rẹ̀ kó dáa kò ní jásí pé ní tí bá ń ṣe ní gbangba ọ̀tọ̀ ni tí ó máa ṣe ní kọ̀rọ̀ àsáwọn tó bá jẹ́ ẹni rẹ tí wọ́n ń ṣe dáadáa alẹ́húsná á fún wọn ní ẹ̀san rẹ alẹ́húsná nǹkan dáadáa náà ní jẹ́bẹ̀ wàzíyáàdà àlékún nìtumẹ̀ ṣùgbọ́n kí nìtumọ̀ alẹ́húsná wàzíyáàdà súnà ló jẹ́ agbọ̀yé súnà láti ní pé fasúnàtú tùfàṣírùhù àṣẹṣe alákọ̀ọ́kọ́ tí súnà máa ń ṣe òun náà ni tafsirul Qur'an súnà máa ń tú kúránì anabi sallallahu alayhi wa sallam òun ló wáá jẹ́ àmọ̀ wípé alihusna alijanna ni aziyada anọ́dọ́rù ìláwájú ìlà rírí táàrí ọlọ́run òun làlékún torí pé gbogbo ẹni tó bá wọ ni ní òrì ọlọ́run ànígbà tá a bá ti wá rọ́lọ́run ìyẹn ló máa jẹ́ happiest moment ìgbà tínú wa ó dòjú nu pé ẹ ọlọ́run tá à ń rí tá à ń sìn láyé á ọlọ́run la rí yìí o inú wa wàá dùn bọ́ òdì bí àwọn èèyàn ó ṣe ráwọn ẹni ńlá láyé tínú wọn máa dùn àwọ̀ wàá rí ọba tó dá gbogbo àwọn ẹni yẹpẹrẹ táwa lè máa rò pé ẹni ńlá ni wọ́n ọba tó dá àwọn ẹni ńlá tá a lè rò pé ẹni ńlá ni wọ́n torí àwọn tí ọba sin lọ́hún bó ṣe wù kó lówó lọ́tún ẹni yẹpẹrẹ ni àṣẹ ni ńlá lẹni tí ń sin lọ́hún ìbá àjò ló sì ọlọ́run tó wá jẹ́ òun lọ́ba ọba ńlá tó wá dá nǹkan á ìyẹn ni ziyada rírí táàrí ọlọ́run jẹ́mọ́ kí ló jẹ́ agbọ́ yé bá wọn àsúnà bàbá Ibn Taymiyyah ní pé fasúnàtú tù fàṣírùhù àsára asẹ́ tí súnà máa ń ṣe òun náà ni wípé ó máa ń túmọ̀ Qur'an ẹ̀ ń bá lè takelé ìpésúnà ìtumọ̀ Qur'ani àdìsọ́kàn rẹ̀ kò ní í jẹ́ tàwọn onísúnà òdodo irú ẹ̀ náà tó láyà tọ́lọ́ ni wàá ìdúlà umasta tó àtúnmí ń kú wà wàá mi rìn bá tilẹ̀ khail ní suratul anfal quran chapter eight verse sixty ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí wàá ìdúlà umasta tó àtúnmí ń kú wà ẹ rí i pé ẹ prepare ẹ palẹ́sẹ̀ lẹ̀ de àwọn ọ̀tá yín ntẹ́ ẹ bá lágbára ntẹ́ ẹ bá kápá nínú nǹkan àmúṣagbára tá a bá wà wẹ̀ lómi ní ìsìn pàápàá àwọn tí máa ń fìfẹ́ ẹnu tán máa fi túkúra nílẹ̀ Yorùbá tí wá ń bi ẹlòmíì lè túkú àyẹn kó nípa Ọlọ́run ní ẹ múra ẹ máa pọ̀fọ̀ Ọlọ́run ní ẹ máa pọ̀fọ̀ lẹ́dàá wọn kèfèrí Ọlọ́run ní ẹ máa làyàjọ́ ó ní ẹ lò kígbẹ́ ó ní ẹ lò ó ní ẹ lò sẹ́rẹ́ ó ní ẹ lò ìfúnpá ó ní ẹ lò eléyìí àwọn èèyàn tí ń fìfẹ́ ẹnu wọn túkúra ni so ńgbà náà tọ́lọ́ ni ẹ múra lẹ̀ dàwọn ọ̀tá yín o àlòkù mìínkù wàtí ìtẹ́ ẹ bá ti mọ̀ pé nǹkan àmúṣagbára ni anabi sallallahu alayhi wa sallam àwọn náà jẹ́ ká mọ̀ tó máa ń tọ́lọ̀ ń sọ gẹ́gẹ́ bí àáfàá wa okobatu bono amir radiyallahu anhu gẹ́gẹ́ bí wọ́n ṣe gba hadith wá fún wa hadith yẹn dẹ̀rẹ̀ mukharrajun fi sahihi al-imami muslim imam muslim wọ́n gbà wá àfàwọ̀ abu dawud àwọn náà gbà wá nu súnánù wọn ìmáàmù tirimidhi wọ́n gbà wá ìmáàmù dárìmí ìmáàmù ibnu maja ìmáàmù ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gbà dé tiwa wọ́n nípa nàbí sallallahu alayhi wa sallam ó ní àlà iná lukuwata arọ́mùjù àlà iná lukuwata arọ́mùjù sẹ́ẹ̀rí nǹkan báwọn ní ìsìn ìtẹ́nìkan bàbí ìfẹ́ nótú sunday sígbẹ́rẹ́ sí ọ̀fọ̀ pípa anabi sallallahu alayhi wa sallam ti wá ní ntọ́lọ̀ wọn bá ń sọ ń bẹ̀ wọn àrọ́múyù ni o gbogbo ntọ́ bá jọ máa ń ju nǹkan à ń ta nǹkan àṣé ẹ múra lè dà wọn ọ̀tá yín bọ́ǹbù ara kú wà ní rọ́múyù ni tí a gaasi ara rẹ̀ ni àáfà à ń ta ọfà à ń yin ìbọn à ń ta kátápọ́ọ̀tì gbogbo lọ́jọ́ pé rọ́múyù àṣà ń ju nǹkan tí ó sì máa lapa lára ọ̀tá tí ọ̀tá ó máa bì lulẹ̀ ó kó sínú mẹ̀ǹkú wà jàmáà kí ló jẹ́ agbọ́yé tá a sì ní sọ pé àbúkọ́ tó bá ti lè mú sagbára náà ní ìbá àjòǹde ìbá àjẹ́ fúnpá ìbá àjẹ́ gbẹ̀túgbẹ̀tú torí pé wọ́n ló ṣàlàyé ẹ̀sìn fún wa sunna anabi sallallahu alayhi wa sallam tufasiruhu òun ló máa ń ṣe àlàyé fún Qur'an bàbá ibnu tèmíyà wọn lálàkọ̀kọ́ ọ̀ṣẹ́ tí sunna máa ń ṣe nìyẹn ẹlẹ́kejì wàtúbà yínuhu àṣeṣẹ́ tí suna máa ń ṣe súnà máa ń ṣe àlàyé alimujmil àwọn nǹkan tó bá já sí pé ó jẹ́ mujmal alimujimalu menihu àwọn nǹkan tó bá já sí wípé ó wá lòsìkí súnà ní ọ̀wà abánitúlẹ̀ táàrẹ̀ gùsí táàrẹ̀ ata táàrẹ̀ pòpópánú ẹ̀ súnà òun ló máa ń ṣàlàyé àwọn nǹkan tí ọba dìjọ papọ̀ àwọn nǹkan tó wá lọ́bọ̀rọ̀ gidi àwọn ń tó wá ládìtú àwọn ń tó wá lólòsíkí súnà ọ̀wà abánitu wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́. bàbá nírú eléyìí náà torí pé aifu iná fílù Qur'an ayatun mujmala àáfàá láwọn àyà kan bẹ nínú Qur'an tọ́já sí pé àwọn àyà yẹn rèé ó lè kó nǹkan tó pọ̀ sínú. Si àwọn àyà tó di nǹkan tó pọ̀ sínú ni làákínà súnà báyànà ti à wà wádọ̀ha ti à súnà ànábì sallallahu alaihi wasallam òun ló bá ní ṣàlàyé ẹ̀ òun lọ́fẹ̀ẹ́ lójú òun lójú ó clear ń lójú ó hàn dé sí wa pé kí lọ́lọ́run gbà lérò lápẹ̀rẹ̀ láì mọ iye ọ̀nà nù Qur'an ọlọ́run ni wà á kí mu sọ̀la wà á kí mu àsọ̀la. ẹ máa gbé ìrun dúró fọlọ́hún sóyè àmọ̀rọ̀ lọ́wọ́ bí ikọ̀ ọmọ ti hà ọlọ́run pa wá láṣẹ ká dúró ni kí lọ́ wáá jẹ́ oyè wa kí ni ń jẹ̀rùn wà bá yí àná tí àsúnátú kàìfìyàtà hà súnà lọ́ wá ṣàlàyé torí lárúbáwá bá ní àsọ̀láàtù ní táwọn ti ń jẹ́ àsọ̀láàtù ni. tí súnà ọba lọ ṣàlàyé ni pé kèé ṣe àdúrà ká ọkẹ̀ wá jókòó kọ́ ọ tẹ́wọ́ o kọ́ wàá máa ní ọlọ́run ṣàánú mi o ọlọ́run jẹ́ ń lówó lọ ọlọ́run jẹ́ ní first class o ọlọ́run jẹ́ ń ra mọ́tò o ọlọ́run jẹ́ ń lọ mọ́ka o ọlọ́run jẹ́ ń fẹ́yàwó o jẹ́ ń bímọ o ọlọ́run jẹ́ ń fẹ́yàwó kejì o jẹ́ ń fẹ́ kẹta jẹ́ ń fẹ́ kẹrin o ọlọ́run jẹ́ ó rí báyìí fún mi o ọlọ́run àwọn ọmọ mi jẹ́ wọ́n rí báyìí o bàbá mi jẹ́ ó rí báyìí o màmá mi ṣe báyìí fún wọn o àwọn ọ̀rẹ́ mi báyìí ọlọ́run bá ń ṣe báyìí fún wọn o orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run má jẹ́ ó dàrú o kófíìdì ọlọ́run so rò pé n ti ń jẹ́ sọ̀lá àtùnú rárá o tó bá já sí pé èèyàn fẹ́ fi ìfẹ́ inú rẹ̀ àbọ̀ fẹ́ fi èdè lásán tu akẹ́lọ́ lọ́wọ́ ni akíìmù sọ̀lá ẹ máa ṣàdúà tó ẹ bá ti ṣàdúà náà ti sin lọ́hùn tó bá rí bẹ́ẹ̀ ni kiri yóò gan ọba páàsì ń bẹ́hùn pé àdúrà làwọn náà kún lọ sí ń ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n àwọn sọ fún ọ pé tọ́ ọ bá fi gbogbo twenty four hours ṣàdúà kódà òòtàn ráyè lọ tọ́lẹ́ẹ̀tì ọ̀ráyè tọ̀ òòráyè jẹun wọn ò ṣe nǹkan kan ju àdúrà nìkan lọ téèyàn bá kú yóò jẹ ìyà lọ́dọ̀ torí pé kìí ṣe mùsùlùmí tọ́lọ́ ní oṣù ló súnà lọ́wọ́ ajé á mọ̀ pé àṣẹ àsọlá ìbáàdà kan ni dáàtú àkọwálín wá àfọ̀hálín tọ́já sí pé ìjọsìn yẹn ó ní àwọn gbólóhùn tá a máa sọ ń bẹ̀ ó sì ní àwọn ọ̀rọ̀ tá a máa wí bẹ́ẹ̀ ló láwọn tá a máa tọ́já sí pé ó ń bẹ nínú ẹ̀ a máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú tẹkbíru pẹ̀lú ká ṣe Allahu akbar tá a sì parí ẹ̀ pẹ̀lú ká sálámà nínú rẹ̀ ní rúkú sùjúdù wà àdúrà tá a ṣe ń bẹ súnà ló jẹ́ a mọ̀ ìwọ tó o bá wá lọ fẹ́ máa gbógun tìlànà ànábì sallallahu alayhi wa sallam a sọ fún ọ pé àtẹ́kfùrú nàbí bá àtúmìnú nàbí bá wàtẹ́kfùrú nàbí bá ọ̀fẹ́ pa ọ̀fẹ́ gba apá kan pọ̀ kó o ṣe àìgbàgbọ́ sápá kan you believe in part of Islamic legislation and you disbelieve in others o ò lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run báwọn torí pé tó bá lòun kírun pé òun ṣe Allah Akbar sẹ́mi àbíọ́ pé bolo ti rí inú Kùránì gbogbo ọ̀tọ́ ọmọ ní sọ́wọ́ àánú Kùránì á sọ pé kí lòun kírun sí kò yẹ kó o kírun náà ṣe ìrun bó ṣe ń kírun yẹn sọ́wọ́ àánú Kùránì bó lọ́wọ́ àánú Kùránì tọ́lọ́n ti ní kíkọ́ káfátíà kó sì báńdọ̀ bí àlà símù àbí báńdọ̀ bí àlà alá àbí kó sẹ̀mí alọ́ọ̀lùmọ̀ ní amúdá arọ́bánú alákàlẹ̀ amúdú kó sì Allahumma salli ala sayidina mọ́ àbí kọ́ ka àtàyà àtàyàtú lillah as-salawatu tayyibat àbí oríṣiríṣi àwọn àtàṣàhùd tó wà ń bolo ti rí inú Kùránì ó lè rí láíláí ó lè rí rùkú wárúkà wàsíjùdù bó o ló ṣe rùkú gan àdúrà wo ló ṣe ń rùkú èwo ló ṣe ń sùjù ṣebí súnà ni àṣẹ súnà bàbá ní wàtúbà yínúhù iṣẹ́ ẹlẹ́kejì tí súnà máa ń ṣe òun ni páwọn nǹkan tí ọba kò ń tọ́pọ̀ ọ̀nu àbí títúmọ̀ rẹ̀ lè túmọ̀ èlé tó lè túmọ̀ èlé súnà ni ó ṣàlàyé kí ni ṣẹ̀rí àgbàlérò pínpọ̀ ọlọ́run ní akírun kí ló gbàlérò pẹ̀lú run àṣẹ ìjọsìn kan ni tá a ṣàlùwàlà tá a kọjú kíbla tá a náwó sókè tá a ṣàlàwà akbar tá a ka ọmọyà tá a ka fatia tá a ka súrale tá a lọ rúkú tá a dìde ń bẹ tá a lọ sùjúdù tá a dìde tá a ṣe àtáyá tá a lọ òkè gbogbo tí ń bẹ nínú òrùn yẹn súnà ló jẹ́ àmọ́ ẹni tí ò bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ kì ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ara iṣẹ́ súnà òun nìyẹn ìyẹn jẹ́ iṣẹ́ ẹlẹ́kejì àáfàá tó máa wà tó ní akíní sọlá àtà lìdùlù kìí ṣàmùsì ìlà rọ́sákìlẹ̀ ilẹ̀. وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ní sọ́rọ́tò lè sọ̀rọ̀ nìyẹn Quran chapter seventeen verse seventy eight àáfàá níta bá lọ wo àyà yẹn náà iṣẹ́ súnà tó wà ń bẹ iṣẹ́ kíni o iṣẹ́ súnà ọlọ́run ní ẹ máa kírun lè dùlúùkì ṣámsì kíni wọ́n kí lamọ̀ tí ń jẹ́ dùlúùkì ṣámsì ṣèbí súnà ni ó jà á mọ́ ìlà rọ́ṣà kìláìlì dé gọ́sákì láì àáfàá ní tá a bá lọ wò yẹn súnà ló jẹ́ á mọ̀ pé gọ́sákì láìlì yẹn sótìyé nígbà tóru dúdú birimu birimu wàhùwà nísfù òun nígbà tóru bá dá sí méjì ó túmọ̀ sí pé làwọn àáfàá ṣe máa ń ṣàlàyé ìran ìṣáì ó sì extend tí ó fi di pé òru dá sí méjì gbogbo ẹni tó bá sì kí láàrin ìgbà tó ti tó sígbà tí òru dá sí méjì náà àsìkò tó dáa ló sì kì tọ́lọ́lọ́ ní ẹgbẹ́rún dó fún wọn ọlọ́run hmm? sóye ẹ kírun fọlọ́run lọ́sàn tó ti yé bá ní ìsìn títí tí ó fi di ìdajì òru hmm? ìgbà tó ru tí ó dúdú só ti yé bá ní ìsìn súnà òun ló jẹ́ àmọ́ ìtọ́lọ́hún gbà lérò ara ṣe súnà òun nìyẹn àáfàá nídùúlù kù shamsi yẹn ń sìn òun kó zuri sínú so ti yé nìsín tí ó fìdí pé ìlànyẹ̀ sírọ̀ dílùkulì ṣe imithlau tí ó fìdí pé òjì gbogbo nǹkan wàá ṣe déédéé rẹ̀ alásàrì tó ń tiẹ̀ nìyẹn wàlẹ̀ làásìrì mindalik ìlàsìrọ̀rì shams babasọ́lẹ̀ àlùfẹ́mìn wọn láti ìgbà náà lọ tásìrì bá ti tóun tí ó fìdí wípé òòrùn tiẹ̀ ó wọ̀ tóòrùn ó fi á ṣe fẹ́sífẹ́sí. -fẹ́sí tó bá ti fẹ́ fẹ́ sí yẹn bíi tamoko la máa ń pè lọ́dọ̀ wa òòrùn ọ̀wà àwọ̀ ìlàgùrù bí a ń gbòòrùn bá ti di pọ́wọ̀ ní ìsìn á ti mọ̀ ìpè tó mọ́gàríbì ṣe kíni ó ti tó nu mímú gùrùbì shamsi ìlà kíni o ìlà gẹ́bì shafakil ahamar ńgbọ̀ bá di wípé òòrùn tiẹ̀ ọwọ́ tí ó fi di wípé kíní tamoko àwọn pápá yẹn ní pupa yẹn ó wọ̀ ń tiẹ̀ á mọ̀ pé magribi ti lọ ìṣá ìwọlé nìyẹn ìṣá yìí tó bá ti di wípé tán mọ́ oko yẹn kíní àrùn pàpà pupa tí mo wà ní eré àbí tóòrùn ti wọ̀ tó bá di pé òun náà tún ti wọ̀ tí ó fi wá di ìdajì òru ìṣá ìnìyẹn àmọ́ wá bá lọ báwọn tí ó fi di pa ọyọ pẹ̀lú iyọ̀ àlùfájàre báyìí ìrun ìṣe kíni o ti wọlé àṣẹ sọmárìlì àáyà yẹn ní sọ́rọ́tùlì Isra Quran chapter seventeen verse seventy eight ó ti sọmaráìsì gbogbo òrùn wákàtí márààrún táǹkì kí ló jẹ́ agbóyè jẹ̀mọ́ asúnátú tùbá yìnyínú súnà iṣẹ́ rẹ̀ kejì ó máa ń ṣàlàyé àwọn tó lè jẹ́ nǹkan olóṣìkí àwọn tó lè sòjọ́ súnà wà bá ní fọ́ sí wẹ́wẹ́ kọlọmba ní sàlékún ìkẹ́ kẹfà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam bàbá níkìlẹ̀ lẹ́kẹta nínú iṣẹ́ tí súnà tó máa ń ṣe tá a bá ti lè gbọ́ yé báyẹn wàtẹ̀dúlù àléyìí iṣẹ́ ẹlẹ́kẹta nìyẹn o wàtẹ̀dúlù aleyhi, asedilala tọ̀nà àléyìí àáfàá níṣẹ́ kẹta tí súnà ń ṣe súnà máa ń tọ́ka sí ní tí Kùránì tó gbà sotiye àáfàá ní àdìyí kẹlímọ̀tún tàùmù tafsir wàtẹ̀bùyìn wàtàbír. àáfàá tá a bá lọ gbọ́ yé dáadáa sẹ́ríṣẹ́ ẹlẹ́kẹta yìí ní hmm? tó kó sínú ọ̀pọ̀ gan ó kó tẹ̀fsíìrù sínú kó ṣàlàyé ọ̀rọ̀ bá a ṣe ṣàlàyé ìtumọ̀ tẹ̀fsíìrù wà tẹ̀bùyìn kó tẹ̀fsíìrù kó fún nǹkan nítumọ̀ lẹ́kùnrẹ́rẹ́ tẹ̀bùyìn kó ṣàlàyé àwọn nǹkan tó lè nítumọ̀ tó pọ̀ àbí tó kó nǹkan tó pọ̀ sínú fọ wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó fi yé wa wà tàbíìrù tí ó mọ̀ sọ fún wa pé nǹkan yìí o ibi tá à ń dorí ẹ̀ kọ rèé ibi tá a fẹ́ kó ṣe rèé ibi àgbàlérò rèé ṣe wá rí dìláàlà yẹn ń tiẹ̀ ká sọ pé wàtẹ́dúlù àlè súnà ọmọ júwe yóò mọ̀ tọ́ka lórí ibi tí kúránì bá fi ká lọ àáfàá ní gbogbo ẹ̀ òun ni tẹ̀dúlù ló kó sínú wàtò àbírù ànhù wàtò àbírù ànhù iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí súnà ń ṣe òun ni ọ̀rọ̀ tàbírù anil Qur'an Suna ni ó jà á máa mọ̀ wípé kí ni ìtumọ̀ míì tààtì bìmọ̀ á ní jẹ̀dí dátìn aw bi ahakamin jẹ̀dídẹ́tìn laysat fil Qur'an àṣesúnà gangan independently a máa tún mọ àwọn àtúmọ̀ mi a máa mú àwọn àdájọ́ tuntun wá tí ò sínú Qur'an ẹ máa ti wá béèrè pé níbo lọ́wọ́ àánú kùránì níbo lọ́wọ́ sọ fún ọ pé tó ibi táì máa kàn rẹ dénú ẹ bá fẹ́ gbọ́ yí kéèyàn lọ kà àwọn àyà sọ́rọ́tù nìsa àwọn àyà ogún pínpín ẹ rí àwọn àdájọ́ míì tọ́já sí wípé kò sí nínú àwọn àyà ogún yẹn tó yẹ pé súnà ló máa wọn àdájọ́ yẹn wá ẹ ń bá sì lọ takò àáfà ó lẹ́jọ́ jẹ́wájú ọlọ́run so lẹ́yìn òfin gbọ́dọ̀ máa fẹ́nu ẹ̀gàn kan súnà ànábì sallallahu alaihi ló ń bá ní kí ànábì o àáfàá láwọn iṣẹ́ mẹ́rin eléyìí tí súnà tó máa ń ṣe ohun láti sọ yìí tá a bá ti lè gbọ́ yé falila ilhamdi bàbá ní ọ̀dà wàmà wàsọ̀fà rọ̀ṣúlù bíi rọ̀bà ta'ala minal ahadithi sèha. التي تلقاها آل المعرفة بالقبول وجب الإيمان بها كذلك bàbá Ibn Taymiyyah tún bọ́ síbòmí bàbá ní lẹ́yìn ìgbà tá a ti sọ iṣẹ́ mẹ́rin tí súnà ń ṣe tán wọ́n ní ìwọ ọmọ ìyá mi lọ́ọ̀mọ̀ kọ́lọ́ ọkẹ́ ọ kọ́ ìdà tó mọ̀ yìí mọ̀ kan tó rè píríncípù kan tó pàtàkì nínú ọ̀rọ̀ àkídà òun ni pé ntí ànábì sallallahu alaihi wasallam a ti ṣàlàyé eléyìí náà kọjá níbi ọ̀rọ̀ àlàsùnmọ́ wà sífàtì bàbá tó ń mú wá ń bi ọ̀rọ̀ súnà lọ́ọ̀mọ̀ pé ntí ànábì àsálàm tó bá fi ń ròyìn ọlọ́run ọba rẹ̀ ọba wa ọba gbogbo ayé nínú àwọn àdíìsì tó lálàáfíà tí è ṣe àwọn àgbélẹ̀rọ àdíìsì àdíìsì alhadithu ahadithu àdíìsì tó lálàáfíà tó jẹ́ pé talakọ́ha alùlẹ̀ màárífà ti bìlà kọ̀bùl àdíìsì tó jẹ́ pé àwọn àfọ́ onímọ̀ tọ́lọ́hún àwọn àfọ́ ẹni ọlọ́hún àwọn àfọ́ onímọ̀ òdodo wọ́n gba ọ̀rọ̀ ń wọlé wọ́n gba wọlé wọn ò tako àáfàá ní tó wàjábàl ìmánú bíhà kadàlík ah ó dọ̀ràn yẹn ó di dandan ká gbàgbọ́ bẹ́ẹ̀ o. jẹ́mọ́ ní tànàbí àṣàlà bá fi ròyìn ọlọ́run rẹ̀ àlọ́lọ́run ọba mi ó ní ròyìn báyìí ọlọ́run ọba mi ìròyìn báyìí ń bẹ lára rẹ̀ ọ̀ranyàn ni ká gbàgbọ́ o bàbá ní ṣe wá yẹn wọ́n fẹ́ ká gbàgbọ́ ọlọ́run ọba mi ń jẹ́ ó kọ báyìí ó ń jẹ́ ó kọ báyìí ó ń jẹ́ ó kọ báyìí lẹ́ánà wùnáka asma mímà sàmà bíi arọ̀súlù rọ̀báwù lamtakun mawjuda tan fil Qur'an àáfà aláìlọ́ ọmọ àwọn okọ̀ kan bẹ̀ tọ́jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ni ló fi kí ọlọ́run ni ló jẹ́ àmọ̀pọ̀ ọlọ́run ń jẹ́ ó yẹn ẹ̀ lè ráwọn okọ̀ yẹn nínú Qur'an so ọlọ́ á nígbàgbọ́ pọ́lọ́wọ́n bá ń jó kan yẹn náà wá ìtàní nígbàgbọ́ ńgbẹ́ pànàbí rẹ̀ sallallahu alaihi wasallam òun ló fi ròyìn ẹ̀ àwọn ọgbà bẹ́ẹ̀ bàbá ní mithlu gẹ́gẹ́ bí ó kan àṣáfi anabi asalam nínú àdìsí tó bá ń ṣàdúrà àfẹnitára àdìsí tí mamu Bukhari gbà wá ìmọ̀ náà rọ́bànás av ibi lìbá àṣà anta àǹtà ṣáàfì anta àǹtà ṣáàfì ìwọ ọlọ́run ṣèwòsàn fẹ́ni tọ́rẹ̀ yìí torí àǹtà ṣáàfì ìwọ lọ́ba tí máa ń múni lára dá ìwọ lọ́ba tó o máa ń fúnni lálàáfíà ìwọ lọ́ba oníwòsàn sótìyé ànábì yóò fi ròyìn àṣà fi ròyìn ọlọ́run yóò àní ṣìfà ńlá láyògọ́ dèrò sákọ̀mà níbomi yóò ní láṣìfà àyílà ṣìfà kò sí wòsàn kan àfiwòsàn wọ ọlọ́run ṣìfà láyògọ́ dèrò sákọ̀mà ní ìwòsàn tó já sí pé àmódi àárẹ̀ ò tún ní kẹ́yìn rẹ̀ jẹ́mọ́ tá a bá wo àṣáfí kò sínú Qur'an anabi sallallahu alayhi wa sallam ló jẹ́ àmọ̀ pé ọlọ́run bá ń jẹ́ bẹ́ẹ̀ inṣàlá a láti bí nígbà tá a bá dé part seventy part sixty nine la parí yìí kọ́lọ́n kójú ó wúlò fẹ́ni tó ń sọ àtàwà tí à ń gbọ́ subhanaka allahumma bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa salamu alaykum wa rahmatulahi wa barakatuh.